الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون كما يقولون إذا لبتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى أما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك يستطيعون سبيلا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات fún ọ̀sọ̀látù wàsàlámù alá rọ̀súlìlá àádá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run a fi ọpẹ́ fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu 44 nínú suratul Isra' níbi tọ́lọ́run ọba ti ń sọ wípé tùsábíhù làwù sàmáwá tùsábíhù wal ardu wà máa ń fi hinna wá ìmìn shay'in illa sàbíhù bihamdi áyà yìí aláǹfààní àti parí tẹ̀fsíru rẹ̀ lánàá ibi tẹ̀fsíru rẹ̀ láti wá bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn nǹkan kan ń bẹ tó kì í síbi àyà yìí tọ́já sí pé tá a bá gbọ́ yé a mọ̀ páwa tá a jẹ́ èèyàn ó yẹ ká tún súnmọ́ lọ́hùn jù báyìí lọ tí rọmọdọ́nà bá parí tán bóòlà ṣe ní padà síbi ìyapọ̀ ọlọ́run ọlọ́run ní gbogbo sánmà méjèèje àtilẹ̀ méjèèje kó yé wa látinú sóràtù pọ́lọ́ ọba dá sọ́mà ní méje wàmínà arúbí mithla onna ọlọ́run náà tó wá ṣe ilẹ̀ ní méje àti sánmà méjèèje àti ilẹ̀ méjèèje wà máa ń fi ń bẹ láàrin méjèèjì yẹn wọ́n ni wípé àwa ò lè gbọ́ yé bí wọ́n ṣe ń ṣe àáfàá ní kí ló fà á torí wípé ìsàfọ̀mọ́ wọn bìkìláàfì lùgọ́ọ̀tì náà èdè tí wọ́n ń sọ ọ yàtọ̀ sí èdè táwa ń sọ àáfàá níta àbáwò dáadáa ẹ̀wọ̀ ewúrẹ́ ọmọ ewúrẹ́ tíya rẹ̀ bá gbọ́ ó ti mọ̀ pé ebi ń pa mí ebi ń pa mí wá fún mi lóúnjẹ ó ti yé ìyá rẹ̀ tó bá já sí wípé àbòdì ẹni ó ti ní báwọn ọmọ rẹ̀ ó ṣe bá sọ̀rọ̀ tásà bá fẹ́ gbé wọn tí ó fi lọ fìyẹ́ bò wọn àwọn ẹranko yìí àáfàá ní bí wọ́n ṣe ń bára wọn communicate bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ó yàtọ̀ síra wọn wakadalika aljamadat wanabatat àwọn nǹkan tó jẹ́ nǹkan ọlọ́bọrọ gidi àwọn concrete things àwọn náà ń kọmunikéètì láàrin ara wọn àtàwọn ń tọ́jẹ́ irúgbìn igi àti igi wọ́n ń bára wọn sọ̀rọ̀ ẹ̀gẹ́ àtẹ̀gẹ́ wọ́n ń kọmunikéètì láàrin ara wọn gẹ́gẹ́ bó ṣe já sí wípé ẹ̀fọ́ igi ẹ̀fọ́ àti igi ẹ̀fọ́ àwọn ń communicate igi ewédú àti igi ewédú wọ́n ń bára wọn sọ̀rọ̀ kòkóyàmù àti kòkóyáàmù míì wọ́n gbọ́ èdè ara wọn yé àáfàá lélẹ̀ yìí òun ni tó nílẹ̀ jù nínú ọ̀rọ̀ táwọn àáfàá sọ gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithi àáfàá wa abdullahi ọmọ masoud radiyallahu anhu nínú sahihul bukhari ó ní kunna nasma'u tasbiha ta'ami wa huwa yukalu ó láwọn sàábé àṣetẹ èèyàn bá tún súnmọ́ lọ́hún dáadáa nígbà míì àwọn nǹkan kan ń bẹ táwọn èèyàn ó rò wípé is unbelievable pé tó rọrùn bẹ́ẹ̀ wàláhì ó rọrùn bẹ́ẹ̀ téèyàn bá lọ katira sheikhul islam ibn temiya dáadáa auliyahu rahman wa auliyahu shaitan téèyàn bá lọ kà nípa àwọn tó jẹ́ ni ọlọ́run àtàwọn ẹni èṣù àwọn tó jẹ́ ni ọlọ́run àwọn karomat ìyẹn ló ṣe já sí pé nínú àkídà àwọn àfáàlù sunna wàlìjàmáà òun ni àlì ìmánu bí karomatil àwùlíyà kìí ṣe wípé sunna tako pé èèyàn lè jẹ́ wòlíì èèyàn lè jẹ́ ni ọlọ́run tòótọ́ pẹ̀lú wípé alẹ́dínà àmànú wàkánú yàtàkùnà. àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́hún wọ́n gbọ́ ọlọ́hún gbọ́ tinú tòde tìta tẹ̀yìn gbangba kọ̀rọ̀ wàkánú yàtàkù náà tá a bá ń sọ pé wọ́n tó wá bẹ̀rù ọlọ́hún nǹkan méjì ní ń jẹ́ bẹ̀rù bá nìkan ṣe wọ́n máa ń ṣe náà bùlìmọ̀ náà yí bá nìkan jìnnà sí wọ́n máa ń jìnnà àsáwọn tó bá wáá jẹ́ ni ọlọ́run àwọn nǹkan kan lè máa ṣẹlẹ̀ sí wọn téèyàn máa rò pé is it possible irú ẹ̀ ni pé àsóúnjẹ ó lè máa ṣèrántí ọlọ́run èèyàn ó sì máa gbọ́ jama sọ́yà bí òye abdullahi ọmọ masoud ọlọ́run kó bá níyọ́nú sí àdìsí bukhari ni ó láwọn táwọn jẹ́ sàábé kunna nasma'u tasbih at-ta'ami wàhùwà yóò kálù ó láwọn máa ń gbọ́ báyìí tọ́já sí pé oúnjẹ oúnjẹ ọmọ ṣàfọ̀mọ́ fọlọ́n bóyá èèyàn fẹ́ jẹ̀rẹsì ìrẹsì ọmọ wa ní subahana láàyè subahana láàyè subahana láàyè ẹni tó fẹ́ jẹ̀rẹsì ó sì máa gbọ́ èèyàn fẹ́ jẹ búrẹ́dì búrẹ́dì ọmọ ní alhamdulilayi alhamdulilayi èèyàn ó sì máa gbọ́ ohun tí búrẹ́dì ń sọ wáyé mi ń ṣe in. ilá yusa bí ubi hamudi wàlákì ńlá tafukọ̀ hùnà tasbí hàwùm iná hùkánà haliman gọfúrọ. àṣé gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba dá yìí wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba ọba tó wọn wọ́n gbà fọ́lọ́hún ọba ló dà wọ́n ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣàfọ̀mọ́ yẹn kò yá wa torí de wọ́n yàtọ̀ àáfàá níta abátúwò àṣẹ nígbà míì àwọn nǹkan míì bí òkúta wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ àwọn sàábé tún gbọ́mọ́ ṣe ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ òkúta táwọ̀ ọ̀kẹ́ máa dànù òkúta tá fi ń kọ́lé òkúta tá fi ń ṣe fẹ́ǹsì òkúta tá nfi ń fi ṣe àwọn nǹkan tá à lò ó fún nínú hadith Abu Dharri algifari radiyallahu anhu ó ló ṣẹlẹ̀ níjọ́ kan anna wasallam akada fi yadihi hasoyat anabi níjọ́ kan àwọn òkúta kéékèèké àwọn pebbles anabi wá kó àwọn òkúta kéékèèké dání fasemi alahunna tasbiha ka ha nini nahli anabi wa ngota wo butaye ti won se subhanallahi subhanallahi subhanallahi bi igba to ja si wi pe kokoro yin to ba han asama kokoro yin bi to ba nkan àwọn òkúta dẹ̀ ń sàfọ̀mọ́fọ́lọ́ anábì dẹ̀ ń gbọ́ sọ́lọ̀lọ́wọ́ alẹ́ wàsálà àáfàá níyẹn nìkan tó kọ́ irú ẹ̀ náà tó ṣẹlẹ̀ sáàfàá wa abubakar siddiq radiyallahu anhu irú ẹ̀ ṣẹlẹ̀ wa umaru irú ẹ̀ ṣẹlẹ̀ sáàfàá wa àtàìmọye nínú àwọn sàábé tí wọ́n ń gbọ́ táwọn ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n ń ṣàfọ̀mọ́fọ́lọ́run ṣùgbọ́n àwa tá a jẹ́ a lè torí pé dè wọn ó yàtọ̀ sédè táwa ń sọ. èyí ò tó jìnnà ẹni tó bá ní nà nílé ẹ ká lọ kà ó ti ṣẹlẹ̀ nínú àwọn ṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹranko a máa fẹjọ́ sànábì ràkúnmí a máa fẹjọ́ sùn lówó mi bó ṣe ń fi yà á jẹ mí tí ó sì máa Anabi dẹ́gbọ́n tán sọ yé sẹ́wọ̀n bá anábì wa Sulaiman aleyhi salatu wa salam ara ń tọ́lọ̀ ọba fi sàánú ẹ̀ nìyẹn táwọn ẹranko bá ń sọ̀rọ̀ òun gbọ́ ohun tí ń sọ èmi ò gbọ́ nǹkan kan tẹ́ranko ń sọ mi ò gbọ́ ntẹ́yẹ ń sọ kódà kòkòrò ẹ̀fọn tó ń kùn àwọn àáfàá kan lù tiwa wọn ò ní pé ẹ̀fọn kún fáyà kan ní sọ kún fáyà kan kọ̀ ń bolẹ́ tirẹ̀ rí kún fáyà wàyí mi ṣe in ilà ìsàbẹ̀ òbí àmì. wàlákin la tafqahuna tasbihahum. jama àáfàá ní atúrí àdífì míì látọ̀dọ̀ àáfàá wa Abdullahi ọmọ amúrù ọmọ as ọlọ́mbà ní kẹ́ bàbá àtọ́mọ ó ní na Rasulullahi sallallahu alaihi wasallam an qatli difda wàkọ́ọ́là nàkíkù á a sàábé yìí hàn lànàbí sallallahu alaihi wasallam ó kọ̀ fáwọn pé káwọn ọmọ máa pa ọpọlọ sọ́pọ̀lọ́ lè tí máa dún tójú bá àbí kọ́ǹkọ̀ tó ní mo máa ń sì gbé fúnra wọn èwo ni máa dún tójú tí hmm, ti máa nìyẹn pa pé yẹn lè jẹ́ àbí nǹkan lèèyàn gbọ́dọ̀ jẹ ni èyí téèyàn ò lè jẹ yẹn ni kì í ṣe ìta àlejẹ ìta àlejẹ ò lè pààyàn tó jẹ tó wò láta èyí tá a lè jẹ ní tó máa ń ní bíi sẹ́ẹ̀lì báyìí tí máa ń wà bí ọba tutù ọ̀pọ̀lọ́ níjọ ọ̀pọ̀lọ́ níbi ó tutù bá sí ṣe é rántí òwe Yorùbá wọn òun ní máa ń dún bí ọba tutù ànábì ni ẹ má pa á òun ní máa ń dún àáfà tí lẹ́yìn bá súnmọ́ tòsí odò ọ̀dà rẹ lẹ́bi tó bá di àwọn àsìkò tó dé òbárọ̀ tó bá ń dún hmm, hmm, hmm, ẹ ṣe bí sọ́mọ̀ fẹ́ ya ni àṣedídún tí wọ́n ń dún yẹn nà kí kù á tó ọba máa ń pa ọ̀pọ̀lọ látòní lọ láyé láyé rẹ̀ mọ́dàwù mọ́ ti gbọ́ ànábì ni pa ara àwọn ẹranko tó ń ma fọ́lọ́hún ni sórí Islam wàláì téèyàn bá nímọ̀ àwọn nǹkan kan bí àwọn yẹn pé ìranú ism pé ìranù o ó sì wípé ism fẹ́ wo àwọn èèyàn yẹn ti bọ́pọ̀ lọ sí máa ń dùn yẹn Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́yìn tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ̀yẹn fílẹ̀ lẹ́yìn pé tó rí pé ń disturb ẹnu lé rẹ o lè wá bí ike kọ́ lọ dànù gbó àbíbó mi ṣùgbọ́n má pa ẹ wá wọ máa ń lé tiẹ̀ àlìwáságọ̀ kúkútù lílu wáságọ̀ Ànábì ẹ máa pọ̀ máa ń lé ẹ máa ń lé ẹ sábọ̀ máa ń lé ṣé world gecko àbí kí lẹ máa ń gbé gbogbo bí ẹ bá ti rí ẹ máa pàdánù mo pàkan níjọ òní nínú àwẹ̀ ìwàlẹ̀ inú mi sì ń dáadùn irú rẹ̀ ògé mo tún mo tún fi àwọn sílẹ̀tì kẹ́ ẹ̀wò mo ti pọ̀ mọ́ ẹlé inú mi dùn pé mo ti gbalada sọ fẹ́ yẹn wò ló fẹ́ irú dèdè wò làáfà yìí sí ọ̀pọ̀ mọ́ ẹlé ó tún wá fi yẹn gbóhùn pọ̀ mọ́ ẹlé kò lè yé wọ torí èmi ti kàdíìsì lórí ẹ̀ bí mo ṣe pa màá ṣe kí o màá gbalada sọ ti yé dọ́rọ̀bà táwọn wáyé dà ní mo wá kinní báyìí mo kẹ mo lù pamárò ògiri báyìí tí mo rè òfin gé mo wá lọ gbókù ẹ̀ sọ̀rọ̀ inú mi dùn pé mo tún pọ̀ mọ́ ilé gbalada ànábì ni ẹ máa pa ẹranko burúkú ni ibi ẹ bá ti rọ́mọ ilé ẹ máa pa dànù bẹ́ẹ̀ rí níbi ojú gílóòbù yẹn ẹ pa bẹ́ẹ̀ rí kìsìnì yẹn ẹ pa ẹ sá pàǹpàkú padà nù eku ànábì àsálà ni ẹ máa pẹ́ ku kẹ́yìn ò tó mọ̀ pé èwo ni àìsàn tálẹ́ kún fà yìí ìjó ni lásàfífà àṣekẹ́yà tó mọ̀ pé kú lásàfífà ànábì ti ní ẹ máa pa tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ìta ń sọnù ẹ̀ appreciate ànábì Muhammad sallallahu alayhi wa nígbà tẹ́ tó wá ń rí mòde òní lórí yín tó wá ń pé pé a àṣẹ ń tà sọ ìmọ̀ tó fi rinlẹ̀ ọmọ ilé tẹ̀ ń wò yẹn ó láwọn aburú máa ń fà nù lé ànábì ni ẹ máa pàdánù ẹ bá tó ti tọ́ọ̀gì eku lè fa kílé ó jóná eku lè jóná ó lè ná eku lè fa burúkú fún yín ó lè fà fáwọn ọmọ yín eku ní ìsìn tí n bá rí eku yìí bínú pa ni lecture kan bẹ tí mo prepare mo wá kó sínú fáìlì sì jẹ ọjẹ abala kan bẹ ọdà lecture yẹn rú ìwọ̀nba àárín tẹ́kù jẹ yẹn ọjẹ half nínú ẹ̀ wàhálà ẹ̀ níjọ́ tí mo rí inú sì bí mi pé kí n rékú tọ́ pa kí n mọ́lẹ̀ kọ̀ fọ́ mi ó dùn pé mo pa ọ̀tá mi tó jẹ lecture tí mo prepare

ìwọ̀nba àsìkò tó fi ilẹ̀ kó tó di pé yóò kú náturally àbí kó tó di pé mọ́tò ọ̀tẹ̀ lórí fọ́ àbí kó tó ṣe kòǹgẹ́ ẹranko míì tó tún lágbára tí ọ̀pá jẹ ó tún ṣàfọ̀mọ́ fọlọ́mọ ọba má pọ̀pọ̀ lọ́mọ ọ̀dà tó ti yé èyí tó fi pọ̀pọ̀ lọ́ lọ́mọ pẹ́kú lé yìí lọ́mọ pọ́ lè lè yìí lọ́mọ pa scorpion lè yìí lọ́mọ pa ejò tí ń bẹ lè yìí àtàwọn tó bá rí bẹ̀ fọ̀pọ̀ lọ́lẹ̀ mọ́ pa nàkíkùá tẹ̀sùbí bó ṣe ara ń tó ti wọ̀ láìkì yẹn odidi ìjọsìn fọ́lọ́n òun ni bákan náà àáfàá ní ká lọ ọmọ ìta afẹ́ fàyọ níbi páwọn ẹranko yìí wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́n àṣekálẹ̀ mọ̀ pé àwa tá a jẹ́ èèyàn a kéré lẹ́gbẹ̀ẹ́ àwọn tí ń sin lọ wáyé mi ṣẹ̀yìn ìlà yusabbihu bihamdi wàlákìn látẹ̀fọ́kọ́ ònà tẹ̀sùn bí àwọn. tí wọ́n bá wá ń jọra rẹ lójú èmi tọ́já sí pé o ti láìláì là láwù seventy thousand lónìí sọ ọmọ iye àwọn ọ̀pọ̀lọ tí ń bẹ ládùúgbò yìí ọmọ iye kíké tí wọ́n ti ké lónìí ṣé wọ́n ti ké tọ́pọ̀ lọ. jọ́ nítorí ọlọ́run sọ o lè ké bí ọ̀pọ̀ lọ ṣèbá sọ̀tàkù kọ́ lánàá àbẹ́ẹ̀ ti gbàgbé látẹ̀sùbù díkà ẹwà anábì sallallahu alaihi wasallam anábì mọ fọ́múlà tó yẹ nǹkan kọ̀ọ̀kan anábì ọ̀fà ti ní àmọ́ pápùkọ ṣùgbọ́n tí nàpá pùkọ ọbẹ̀ ní fún a ó ti nàpá pùkọ a máa fi jẹrẹ sí a máa fi sórí àmàlà a máa fi jẹ sẹ̀mó a fi máa jẹ fùfú a fi máa jẹ̀bà a lè tún dé tá a máa dá jẹ tá a máa mu five alive lé lórí tó mu ọ̀láńdí àgùntàn ti lé lórí kò ní ọmọ pápùkọ ṣùgbọ́n mọ̀ sí kíni mọ̀ bu àkùkọ bóun náà ṣe ń kọ yẹn ó tún ń ṣèrántí ọlọ́run ni ṣùgbọ́n tó bá ti di pọ́jọ́ ọkù rẹ̀ bá tó ẹwà apá fa ìgbàgbà bá tó fa áhásìnú bíbọ́ hátà ẹ̀pà wọn lọ́nà tó tọ́ ẹ̀pà wọn lọ́nà tó dáa tára òfin ní ìní àwọn ẹranko yẹn. jama tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwa tá a bá wá ní a máa sin lọ́hùn tá a máa lọ́hùn bàpá wọn tó pọ̀ jù ọ lọ àwọn tó ò lè rí àwọn tó ò lè gbọ́yé wọ́n ń ṣàfọmọfọ lọ́hún tó bá wá rí bẹ́ẹ̀ kí ni ọjọ́ lọ́hún ti pàwé èèyàn rẹ látara pàǹyàpọ̀ lọ́hún ìnáwó kàánà hàní àfáà ní gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run tí wọ́n ń ṣàfọmọfọ lọ́hún yìí tẹ́ ẹ bá wò wọ́n dáadáa kí ni ọkàn ìwọ̀n ikú tí wọ́n bá wá kú wọn à ní wàlìjánná wọn à sì ní wọná àbọ̀ ọ̀pọ̀ orí pé tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde ọlọ́run ní gbogbo ẹ̀yìn àkùkọ ọyẹ ẹ máa lọ ọ̀nà ẹ máa la àlìjánà rárá ìta àrílá kọ́ọ́lẹ̀ ní wípé gbogbo àwọn ẹranko kò sálìjánà fún wọn kò síná fún wọn ṣùgbọ́n àríri wáyà hadith tó ọba lọ ka áyà tó parí sọ́rọ̀tù náà báyìí àwọn ẹranko tí wọ́n bá yànra wọn jẹ láyé wọ́n pẹ̀tọ̀ wọn àkùkọ tó sàkànjẹ lọ́nà àbùsí èyí tó sàjẹ́ ọ̀sà ti ẹ̀jẹ̀ lọ́rùn àgbòtọ́ kankan lọ́nà àìtọ́ èyí tó kàn lọ́nà àìtọ́ yóò kan tiẹ̀ padà ìwọ bàbá tí máa ń fẹ́ràn kàn èso ọ̀rẹ́ ọlọ́run ta ọlọ́run ní ọ ọwọ́ ń dẹ àwọn ẹran síra wọn ká máa fẹ́ràn kàn ẹ tún wá yàtọ́ọ̀gì yàtọ́ọ̀gì ẹ tún wá dá association lẹ̀ association of ram lovers ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ ẹran wọ́n tún wá lọ rẹ́gísítà wọ́n tún wá ní mọ́tò tí wọ́n ń gbé káàkiri inú ìlú yìí ń jọ ọmọkọ́rí mọ́tò òun ní ram lovers sincerely ẹni tó jẹ́ kó kún wọn lọ́wọ́ tó ni ó ti kú kì wá sí mùsùlùmí lásán ara àwọn olóyè ẹ̀sìn ni àwọn rí sí pé kẹran àgọ́ ọmọ kanra wọn kán fi gba ẹ̀bùn wọn tó sọ ẹran di tẹ́tẹ́ máa fún ẹran máa fún wọn ní fíìdì nínú fíìdì high school àti city tó o bá débẹ̀ lójú odò Sunday kò yẹ sẹ́gbà alẹ́ gbogbo sunday ni ọmọ rò sẹ́gbà àwọn èèyàn tó ya wèrè tó báyìí wọ́n wà á pọ̀ ẹran ram lovers mo ní èyí kẹwàá association of Allah's lovers kẹwàá nífẹ̀ẹ́ ọlọ àbí association of suna lovers kẹ́ nífẹ̀ẹ́ suna ewúrẹ́ tá a pa jẹ ẹran tí ẹran tọ́já sí pé àwọn lórí gbogbo àwọn ẹran yẹn ويقول الكافر يا ليتني كنت ترابا nígbà táwọn ẹran yẹn bá wá di yèèpẹ̀ tán orí kèfèrí ọ̀wọ́ á tá a sì pé yéè mo gbé orí òun burú lónìí àwọn ẹranko ti di yèèpẹ̀ ìbádá fóun yá láìta ní òfò òun lónìí òun sorí ibú ìrárédé fóun ìbámadá fóun lónìí kóun ó di yèèpẹ̀ ṣùgbọ́n a ti ṣe ládéhùn èèyàn àtàlìjànú ẹ̀ nídìí èèpẹ̀ fàrí kúnfìlì jánátì wá fàrí kúnfìlì sẹ̀rìn nínú kẹ́ẹ̀lá àlìjánà àbí kẹ́ẹ̀lọ́ lé iná e tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ẹranko tí wọn ò ní wà àlìjánà tí wọn ò sì ní wọná wọ́n ń ṣàfọ̀mọ́ fọlọ́ ìwọ́tọ́ wá jẹ́ èèyàn ń kọ́ àáfàá lólórí àfọ̀mọ́ òun ni àlìkìyàmù bìlìwàjìbáàtì gbogbo ntọ́lọ̀ ń bá ṣe lọ́ràn yẹn ká máa ṣe arapa àrántí ọlọ́run ni arapa ń sáfọmọ́ fọlọ́run ni aláwọ̀ akbar Allahu akbar ọlọ́run tóbi ọlọ́run tóbi kò sì fi tó ń ṣe ilẹ̀ ọ sọ pé chatin akibaru chatting akibaru àbí browsing ọ sọ bẹ́ẹ̀ ọ sọ pé eh, watching of Arsenal Chelsea ọ̀sọ pé sìnà akíbárú gbogbo ń tó rí ọmọ ṣe kódà ọ̀sọ pé lẹ́kṣọ̀ akíbárú tábà sọ pé ọlọ́run ọba tóbi ọlọ́run ọba tóbi ọlọ́run ọba tóbi tún wá sọ fún ọ pé ẹ̀wá soríire wọkọ̀ ọ̀la ọ̀yà sọ pé mo fẹ́ soríire mo fẹ́ wọkọ̀ ọ̀la ọ̀lọ́ jẹ́ pé ọ̀lọ́ rọmọdọ́nà lóde ọ̀nbẹ́nu mùsùlùmí tí ọgbà kèé ní kò lóyún nǹkan kan òjú ó lóun ò lè finú òun ṣeré ó ń bẹ nínú mùsùlùmí tó lówó lọ́wọ́ tí zaka wọ̀ tí ò yọ zaka aṣọ lórí ipá ń sáfọ̀mọ́fọ́ lọ́n òun náà nìkẹ́ni alikiyamu bilwajibat àwọn tọ́kọ́jọ́ra yẹn sìn ká mójútó ká máa ṣe nígbà bá wá ṣe tán ká tó wá bẹ̀rẹ̀ bìnà wá fìlẹ̀ ha àwọn tó jásìkò rẹ̀ nínú ẹ̀sìn wọ́n ní a ṣe àdùnkárò sọ̀bà wàlìmọ̀sá àwọn àrántí ọlọ́run tán ní a máa ṣe láàárọ̀ à ń ṣe èyí tán ní a ṣe nírọ̀lẹ́ màsálẹ̀ à ń ṣe tẹ̀yìn ìran kọ̀ọ̀kan à ń ṣe afri èyí tá a fi máa sọ̀sọ̀ kú sọ à ń ṣe subhanallah wa bihamdihi subhanallah al-azim à ń ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu à ń sábà mú fọ́lọ́run à ń ṣe àṣàlátù fanabi wa muhammad sallallahu alayhi wa sallam alahumma salli ala muhammadin wa ala ali muhammadin wa sallim àbí salatu ibrahimiya alahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ibrahim fil alamin innaka hamidun majid àbáwọn ìwà yá ti tọ́wá fún ọba ibrahimiya jàmáà gbogbo ilé ara kí ni àfọ̀mọ́fọ́lọ̀ ni àsára àfọ̀mọ́fọ́lọ̀ òun ni alhamdu bil maruf wà náà yohanil munkar ó rẹ́ni tó ń ṣe tí ò da ó wá fi làákà ìlú ọgbọ́n olú ikima ọdọ́gbọ́n sọ tí ọ̀dà yẹn pé bẹ́ẹ̀ ṣe ń bobìnrin lọ́wọ́ yóò da ẹ má bobìnrin lọ́wọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe ń wo blue film yìí ọ̀dà ẹ má ṣe bẹ́ẹ̀ ó rẹ́ni tó ń fọwọ́ sí jẹun àkọ́dá kẹ́ ẹ má fọwọ́ sí jẹun my brother salamu alaykum ìbádákẹ́ fọwọ́ tó máa jẹ támúlù yẹn o ó ní mi ò dẹ̀ wá mọ̀ ìwọ náà ti ṣe tẹ̀síbí ó ti àfọ̀mọ́ fọ́lọ̀ jama sóyà bí òye in tó lè sàwọn èèyàn ń ẹ mú kú olójú ọ̀nà fún wọn ìwọ náà ń sáfọ̀mọ́ gbogbo ń tọ́ bá sá ti já sí pọ́yọ́ lọ́rùn ọ̀bà nínú ara àfọ̀mọ́ ni ṣe é tún wá rí inú àfọ̀mọ́ òun lèyí tànàbí sallallahu alaihi wasallam tó sọ fún ọ̀kan nínú àwọn sàábé ó àǹdíkírìlà àṣé mọ̀jẹ̀ káràn rẹ mọ̀jẹ̀ ọyẹ kókò ní tí ó máa tutù àṣé from time to time jẹ́ káràn rẹ ó máa tutù pẹ̀lú kọ́ ọmọ rántí ọlọ tó o bá rí inú àwọn ènìyàn ọlọ́run tó bá dákẹ́ wọn àrà máa jẹnu wújẹ́wújẹ́ kì í ṣe pọ́n fọkọ̀ kí náà ṣe jàmá wọ́n ń ṣèrántí ọlọ́run tí wọ́n náà bá rí kó o free èyí táwọn èèyàn fi máa tọ́jú ọlọ́jọ́ fún ọ tẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kí lọ́kàn wọn pọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìwọ máa tọrọ àforíjì fọlọ máa ṣàfọmọ́ fọlọ ara ń tọ́lọ̀ ń fẹ́ ká máa ṣe nìyẹn. àṣé nínú tó tún wá jọ má fọ̀ mọ́ òun ni tọ́wà láyà forty five èyí ò ní kìrọ́àtùlù Qur'an á débẹ̀ nígbà tá a bá débi àyà forty five innahu kana ṣé ẹ wá rí gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tẹ́ẹ̀lẹ́ ní rántí gbogbo bẹ́ẹ̀ ṣe kọ tẹ́ẹ̀lẹ́ ní sin lọ ọlọ́run bá ti pa yín rẹ́ ọlọ́run àbí ọmọ pàwá rẹ́ anábíwa Muhammad sallallahu alaihi wa alihi ó ti bá wa bẹ lọ́run pé kọ́lọ́ ọmọ pàjùkù rẹ́ ìyẹn ló fà tá yóò fi parẹ́ àwa tá a jẹ́jọ ànábì a lè parẹ́ lẹ́ẹ̀kan náà it is very very impossible káwa ní gbogbo ayé wa parẹ́ níjọ́ táyé bá fẹ́ parẹ́ ayé parẹ́ nù kò tún sáyé mọ́ lẹ́yìn ìjọ náà ṣùgbọ́n ànábì ti bá wa bẹ lọ́hùn kọ́ má pa wárẹ́ bó ṣe pa àwọn lútù àwọn àjọ tó ti lọ́rẹ́ àwọn tó fomi parẹ́ àwọn tán gbé lọ sókè tán dorí wọn kodò ṣùgbọ́n yà á ti wa wọ́n bá wa fi pamọ́ díjọ́ ọ̀gbẹ́ǹde èyàn ló burú jù ìyẹn ló ṣe yẹ ká máa tọrọ pé ọlọ́run bò ní fìyà jẹ yín lódiwọ̀n ìgbà tó bá já sí wípé ẹ̀ ń tọrọ istikfar tá a bá ti ń tú bá lọ sọ́dọ̀ ọlọ́run tá a rí pa ṣe tí ọ̀dà àti sọ̀rọ̀ ẹ̀ tọ́pá yẹn 99 lánàá tó tó pààyàn hundred ọlọ́run foríjì àbí òforíjì òforíjì a ní ọlọ́run ọba haliman ọba onísùúrù lọ́lọ́run àáfàá ní kí ló fa sùúrù tọ́lọ́run bá ṣe sùúrù fún wa èèyàn díẹ̀ ní ó wà lìjẹ́nà nínú wa sùúrù ọlọ́run ó débi ń tọ́pọ̀ sẹ́ẹ̀rí gbogbo àwa tá a jókòó àtèmi tí mò ń sọ̀rọ̀ ó yẹ ká kẹ́kọ̀ọ́ láàrọ̀ ọlọ́run àwa ò ní sùúrù tó tó gbogbo ẹni tó bá ti jẹ́ opponent tá a rí sí pé n tó ń ṣe ó díẹ̀ sí n táwa ń ṣe àwa máa mú lọ́tà níbi táwọn ọ̀dọ́ ò tó gbẹ́sìn yé àwọn tọ́jú mọ́mọ́ sá ìlú fèkìhíyà àwọn ọ̀rọ̀ fíkìú tọ́jẹ́ pé àwọn wọ́n fi mọ̀ ra wọn àwọn àáfàá wọ́n ń fi ẹ̀rí ìkóra wọn àwọn èèyàn ò tún máa múra wọn lọ́tà lórí ẹ̀ tí ẹ fẹ́ ní sùúrù kankan gbogbo ẹni tó bá sí ọ̀hún lẹ́mìí àforíjìn ohun tí ẹ̀ lè gba nǹkan kan mára lódodo àwọn òlé àyesọ ọlọ́run ọlọ́run ni sùúrù rẹ̀ dògóńgó sùúrù tọlọ́run ló lè ṣe òkúta jiná ṣùgbọ́n yẹ kí wọn náà ti ẹ̀ lé níwọ̀nba díẹ̀ díẹ̀ ẹ wo àwọn olóṣèlú tó bá rí bẹ́ẹ̀ nìkan òun lọ́ fẹ́ jọ́ pọ́nẹ́ǹtì àwọn òun nìkan lọ pa àwọn tí èso olóṣèlú ń kọ ẹ wo àwọn ọmọ NURTW ẹ wo àwọn tó ti pánú àwọn èèyàn wọn èmi fẹ́ jẹ chairman state ìwọ náà fẹ́ jẹ chairman state ẹmọ ìtàn palẹ́ kò sí sáúlà bí kíná pè wọ́n pa kan lábẹ́kúta wọ́n pa ń bàdàn bì wọ́n pa káàkiri nàìjíríà kíná torí ẹ̀ para wọn fẹ́ branch chairman eléyìí náà tó garun wò so orí kò lè yé wọ ni wọ́n ń rí ń bẹ̀ kìí ṣe torí ọmọ torí ọbẹ̀ tí ó wà áìlẹ̀ ọbẹ̀ ara jẹ chairman kan bíi lójúmọ́ owó tí ọmọ mú lọ lé nígbà tẹ́nìkan bá mú ten twenty thirty fifty thousand lọ lé èló wá ní ìwọ̀n kan fẹ́ gbà lóṣù ó rọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa ṣe wọ́n lọ múra wọ́n wàá parò yìí ṣe yìí góòlù ó ti yé ìmí inú wọn tó bá fẹ́ jẹ oníjókòó ẹ̀kan ó lè jó oúnjẹ three four five thousand ẹbùn ra pọ̀pọ̀pọ̀ ẹbùn mú kinní kan ẹbùn mú kinní kan ẹbùn mú juice báyìí ẹbùn mú drinks báyìí torí kò sí sí owó tí ń ná tó o bá ráwọn olówó tí wọ́n ń ṣe wàhálà kan tó lù wọ́n lè máa fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun báyẹn ìwọ náà tó o kẹ́kọ̀ọ́ ìwọ náà tó o mùsùlùmí tó o rí pẹ́nìkan sí ọ ẹ jẹ́ àforíjì ẹ wà wa Muhammad sallallahu alaihi wasallam anábì ní pé mùsùlùmí àti mùsùlùmí tí wọ́n bí ilé yanra wọn lórí famani oníláyà ìlú ni mùsùlùmí àyájúra àkáwù fáwọkọ̀ fàlàáfíì kò tọ́ fún mùsùlùmí kan yanra wọn lódì kan kí bumalis kọjá àjọ mẹ́ta nínú rìwáyà kan ó ní yẹ̀lùtẹ̀kìyàn àwọn méjèèjì ọmọ pàdé fàyúrídù áádá wàyọ̀rídù áádá tẹ́lẹ̀ ìbárẹ́lẹ̀ yóò borí kò ní fẹ́ kí tọ̀hún náà ò ní fẹ́ kí nínú rìwáyà kan anábìsà sálàm ó ní fàmánì ti àbúdáwúdà nìyẹn ó ní fàmánì àjárọ̀ fáwọn fàlàáfín fàmáta dàkálà náà rọ̀ ẹni tó bẹ́ẹ̀ lè yọ̀sì kan dáadọ́ mẹ́ta ọwọ́ akú lẹ́ni tó ń bá yàn yòdì tó ń bá sọ̀tà náà gbogbo àwọn tí wọn náà ń bá sọ̀tà tó ń bá lọ parí ìjà kó lè kó lo ẹ̀kọ́ kan nínú ẹ̀kọ́ tó lọ ń wa gọ̀fúrọ̀ ní ẹ̀mí ká ní ìgbà nǹkan mọ́ra ká ní sùúrù ẹni tó bá wá ṣe ń wàláì ọmọ ń le ṣùgbára ń tá fi jẹ́ ní ọlọ́run òun ni ká máa forí jẹ́yàn ṣe é rántí àdífì ẹ mà àdífì àdífì sàbí alálùbáríkà tánàbí sallallahu alaihi wasallam tó lọ́mọ àlìjánà kan wọlé ọmọ kílẹ̀ pé àlìjánà àlìjánà tá ń dààmú torí ẹ̀ à ń gbààwẹ̀ à ń sẹ́lọ̀ àwa fẹ́ wà àlìjánà àwọn kan náà máa tara wọn jẹ wọn ò ní àwọn òṣìṣẹ́ tàwọn torí àlìjánà wọ́n mọ̀ wá kó ti rọ́ọ̀bì àtúlẹ̀ àdàwíyà pé obìnrin kan ó ní ìwọ ọlọ́run tọ́ba já sí pé torí àlìjánà ni mo ṣe ń sìn ọ́ má jẹun àlùjánà yẹn tọ́ba já sí pé torí kí má bàa wọ̀ náà mo ṣe ń sìn ọ́ iná nǹkan ni ó ń wọ̀ rọ́ọ̀bì àtúlẹ̀ àdàwíyà kì í sànábì ọlọ́run ọlọ́run ọ̀ràn sí wa èèyàn ni ó lè ṣàṣìṣe ó lè ṣe ń tọ́ correct àwọn ìbádùn rahman ara ń tọ́lọ̀ wọn bá sọ nípa wọn òun ni pé wọ́n máa ṣàdúà ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما àwọn ẹni ọlọ́run fọ́ síláàsì gan wọ́n ní wọ́n ọlọ́run mẹ́jẹ̀ àwọ̀ náà ìwọ́ wa sọ tẹ́ẹ̀kì torí iná ló ṣe ń ṣe kíní kàbọ̀ lọ́wọ́ ọlọ́run sì gbòmù náà ni ó wọ̀ àwa ìsìnrífọ́ àná àdábàjá nàmà iná àdábà kánú bọ̀rọ̀ wàláì sórí mo lórí láyà ẹni tó fẹ́ pàdé ẹni tó fẹ́ pa kìí ṣe ọ̀rọ̀ ọ̀nà ọjà àwọn gìlá tó ń ṣèdá wọn ó lu ọsẹ léṣe òsì ní kú wọn lu orí rẹ dẹ òní

tó ọba àti ẹ̀wà ń bẹ̀ yí látàrú àbó tó fẹ́ sòfò ọbẹ̀ wọn tiẹ̀ ta ó tó bẹ̀ wọn orógbó ọwọ́ alágídí ni wà láì ọ̀ lágídí gbogbo agídí rẹ ọmọ sílẹ̀ ayé ọlọ́run àbí ọmọ jẹ́ àwọ̀ náà ti wá àlìjánà ni ó ṣe nítorí ọmọ tó bá wá rí bẹ́ẹ̀ iná wùkánà àlìmọ́ wọn fúrọ́ àṣekáwa náà yá nínú ìròyìn ọlọ ẹja máa ṣe sùúrù fúnra wa mùsùlùmí wá fẹ́ máa fọ́ra wọn létí nítorí mọ́sálà àfìlàfíà orókún ní ọkọ̀ kanlẹ̀ ọwọ́ ní ọkọ̀ kanlẹ̀ kí lè fẹ́ fọ́ra yín létí sí ẹ̀ ká juwọ́ mọ́yà ká káwọ́ lẹ̀ kí lè fẹ́ fọ́ra yín létí sí ẹ̀ ká nàka ń bi àtàyà ká mọ́ nàka kí lè fẹ́ fọ́ra yín létí sí ó fi síbi jẹun ọ̀fọ̀wọ́ jẹun kí ló tó fọ̀tí ń bẹ̀ ọ̀fà tẹ̀sùbà ọ̀fà tẹ̀sùbà kí ló tó wàhálà ń bẹ̀ ó kí raka mẹ́wàá fún tàràwì ó kí mẹ́tàlá ó kí twenty ó kí twenty three ó kí thirty six kí lè fẹ́ fọ́ra yín létí sí ń bẹ̀ ó ṣe ìsìn ká mọ́sálásí jímọ̀ ọlọ sinimá kàmádínà àbí falẹsí kí lẹ fẹ́ fọ̀rọ̀ ayé létí sí mbẹ. gbogbo orun tẹ fẹ́ torí ẹ̀ múra yín lọ́ta yìí ẹ tiẹ̀ máa farabalẹ̀ fúnra yín ọlọ́run ọba fúnra rẹ̀ ń ṣe sùúrù nínú àwọn tó yẹ kọ́lọ́run ọba ó destroy lójú ẹsẹ̀ wọn ni fíráúnà ọlọ́run ọba tún lọ fíráúnà lára ó ní rẹ̀ Mùsá àti Haruna ẹ lọ sọ́dọ̀ fíráúnà ìnáwó tọ̀gọ̀ọ́ fàkúlá làwù kọ́ńlá ìlànà. jama bí firiahu náà ṣe yí lórí burúkú tó tó fẹ́ra rẹ̀ lọ́lọ́ ọlọ́run tó ní Musa àti Haruna tẹ́ ẹ bá fẹ́ lọ sí wáàsí fún ọ̀rọ̀ tọ́lẹ̀ yẹn sọ fún. Ikirima ọmọ Abujali sẹ́yìn mẹ́fà Abujali olórí burúkú ni ó kú sí kèfèrí ọba nàbí sallallahu alaihi wasallam sọ̀tà kú ọmọ rẹ̀ kan wá ń jẹ́ Ikirima òun gba ìsìláàmù ìyàwó rẹ̀ lọ́lọ́run ọba lò wúmọ̀ hakeem òun lọ́lọ́run ọba lò tó fi gba islam ìyàwó ẹ̀ lọ́gbọ́n lórí lásán sọ fẹ́yìn tẹ́ ẹ jẹ́ sisters tá a bá láwọn èèyàn bí ìyàwó àbújá lè nù yín ọlọ́run lè lò yín sábàbí dáadáa ṣùgbọ́n wọ́n tọ́ ọba rí i pé òní ìkan lọ fẹ́ ṣe dáwà lára brọ́dà kan yọ ba gbogbo yín mẹ́rin ẹ̀ jẹ́ àwọn obìnrin kan bẹ̀ wà láì wọ́n gbọ́n wọ́n mọ bí wọ́n ṣe lè sọkùnrin dolóríire ara wọn níyàwó ikrimah ọkọ rẹ ti lóhun olùsọ ẹlẹ́bùn òun lọ́lọ́wọ́ wá láti inú gbó ó tún fẹ́ súnmọ́ lójú ọ̀nà pé káwọn ò tó ṣe tọkọ àtìyàwó máa ń ṣe ó ní rárá fi wọ́ dọ́dọ̀ ànábì fi gba ṣàhádà ànábì sallallahu alaihi wasallam ó ti yé pé kírímà ń bọ̀ wá gba islam ti kọ́ṣà àwọn sàábé ó ní sàyá tí ikirima bọ́nà àbí jahal ikirima ọmọ àbújá lè ń bọ̀ wá lẹ́ni tí yóò fàlàtẹ̀sù bu àbáwù ẹ má bu bàbá rẹ̀ o bàbá rẹ̀ ọ̀tá wa ni ọ̀tá ọlọ́run ni sẹ́yìn kálá wa ni a ah, ìwọ ọmọ gínéèrè bàbá rẹ̀ lórí ikú ni káàtì ìwà ọba wa sọ̀tàkú ni kò ní dá fún bàbá rẹ̀ lọ́nà ọ̀run bọ́mọ ṣe wọ̀ jẹ́ mẹ́bà yín tó wà lẹ́yìn náà lè dùn wọn wá ń bú dáàdì ọdẹ̀hún bàbá yẹn àwọn gan wọn bàbá tì í jẹ ẹwọ́n ṣe ń bú dáàdì mi lánàá kò ní ilé sọ kámọ̀ lọ́ba kékeré burúkú ni wà láì gbogbo wa bá ṣe wà yìí fẹ́ẹ́ tẹ́ bàbá rẹ̀ lórí ẹlẹ́bọ tẹ́ ẹ bá bú bàbá rẹ̀ inú rẹ̀ ò dùn. naturally èyí fẹ́ kán bú bàbá àbí yòówù ẹlòmíì tẹ́ ẹ bá bú lẹ́kítọ́rà rẹ̀ ó lè má tala àbí kẹ́ bú bàbá ẹ ẹlòmíì tẹ́ ẹ bá bú àfa rẹ̀ kò ní tala ẹ bú dáàdì àbí mẹ́mì rẹ̀ ẹ̀rì tí ọmọ sọkún tí ọmọ sọkún táwọn àwọn ọmọ kékèké méjì kan tán kan lọ́nà mùsùlùmí ń nìkan bá ń sọkún kí ló dé wàlẹ́ ó ń bú dádì mi ni ó dádì mi máa mutí máa mutí dádì mi máa mutí máa mutí máa ara wọ́n máa máa ara wọ́n bú dádì tèmi ìwàlẹ́ ó bú dádì ọmọ yẹn pé ìkejì ń bú dádì jama sọye anabi anabi anabi èso ó etí yín ìkírí máa ń wá gbà ẹ má bú bàbá rẹ̀ o bàbá rẹ̀ ti kú ní kèfèrí ẹ fi òun àtọlọ́run baálẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá bú bàbá rẹ̀ yóò ta ọmọ la fàyínà sábàl amuwaat yudil ahaya torí mímọ́ bú àwọn òkú àwọn tí ń bẹ láyé tí wọ́n ní connection pẹ̀lú àwọn òkú yẹn inú wọn ò ní dùn sí so rò pé ó lè bú Abacha níbi táwọn ọmọ Abacha bá wà tìǹsì ẹ lè ó sì àjẹ ó rò pé ó lè bú níbi táwọn ọmọ rẹ̀ bá wà.

tóun náà tó jára ń tó lè járe ọ̀nà ọlọ́run wàyí dákọ̀rọ̀ àtàlùkọ̀rọ̀ àn. jáàlù náà bẹ́ẹ̀ náà kàwá bẹ́ẹ̀ náà lẹ́dí iná láàyè mínú nàbí àkírọ̀ hijaba mastura sẹ́ẹ̀rí àyà yìí tẹ̀síìrì tiẹ̀ náà tó pọ̀ ṣùgbọ́n màá sọmọ aláìsí torí pé àwọn àáfàá fún ní oríṣiríṣi ìtumọ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní wá ìdá kọ̀rọ̀ àtàlù Qur'an àṣewà anábì sallallahu alaihi wasallam àti gbogbo mùsùlùmí ayé tí ó máa ka Qur'ani tẹ́ ẹ bá ti ń ka Kùránì ọ̀rọ̀ Ọlọ́run látara tẹ́ ń ka Kùránì bí àdábì tìláwà wà àkámi ha wà ṣùrùtì ha pẹ̀lú pẹ́ ń ka Kùránì pẹ̀láwọn ẹ̀kọ́ ẹ̀ àwọn àdájọ́ ẹ̀ àtàwọn mọ́jẹ̀mú rẹ̀ torí pé mélòó mélòó rúbà kọ́ rí ìlú Qur'an wà ló Qur'an yẹ̀lá ànà sẹ́rí ìlọ́fà tó jẹ́ pé nígbà tá a fà eléṣù kan lẹ́kọ̀ọ́ ọmọ dùn mí fàáfà yẹn gan ẹmọ tó jọ máa dùn mí fún tẹ́ ẹ bá rí ojú rẹ̀ jójú ẹ̀ ní ọlọ́run ẹ ti máa fà yín àfà yín lẹ́kọ̀ọ́ àmọ́ ìwíláwà ní ó ní irùngbọ̀n ẹ̀rù fàáfà súnà ní ọ̀gá ara àwọn tó ti bẹ́sù jẹun ni òun ló sọ wípé ifáàtíà ló ní pé ń bẹ̀ẹ́nu kùránì in fact àwọn lectures rẹ̀ pọ̀ ní youtube tí wọ́n táwọn fáǹsì ẹ̀ gbé síbẹ̀ mo ń wò kan níjọ́ kan ọ̀rọ̀ burúkú wàláì àwọn ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ èṣù iní sọ ọ̀rọ̀ èṣù gidi jama nígbà tẹ́ ẹ bá wá rírọ àwọn àfẹ́sù tó ní wípé kùrìsíyù kọ̀ràjẹ́ ilẹ̀ Yorùbá ẹ má bu toróhùn gan àtàwọn àjẹjọ ń ṣe mítìnì kùrìsíyù ò lè ràn àwọn tiẹ̀ torí pé òun gangan kùrìsíyù tó ń kà kìí tó lè ràjẹ́ ń kà ẹ̀gbọ́n tá à ń gan ti pọ̀ jù kùrìsíyù ṣe kí ni ti pọ̀ jù àjẹ́ ilẹ̀ Yorùbá tó ọba ti láwù àbó bìrọ́bì lè falaki àbí bìrọ́bì iná sí wọn ò ní lè fò lóru ṣùgbọ́n wọ́n tó ń ka gan sẹ́rù kùránì tán ní ọkà ló ń kà pírọ́blẹ́mù ta nílò ẹ̀wà àwọn àáfàá wa nílẹ̀ yorùbá sincerely àwa tá a súnmọ́ àwọn àáfàá kéwulé àánú wọn máa ń ṣe mí jàmọ́ ẹja dúpẹ́ fọlọ́n sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn wà láàyè wọn àmọ́ odó tán lè dùn ún lásìmọ́ ó ti late wọn lè lọ kọ́ṣẹ́ wọ́n lè lọ sùkúù mọ́ kò sí wọ́n sì wọ́n sì jẹun ìmí ti níyàwó méjì mẹ́ta ìmí ti bímọ mọ́kànlá ní ti ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn ìta wà láyìn kan ṣẹlẹ̀ náà lù yìí ìlọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn di gbájú ẹ̀ gbogbo tí wọ́n sọ páràmù ní gbogbo ẹ̀ ni wọ́n jẹ dànù ok èmi lọ lé eke oní sàtífíkẹ́ẹ̀tì mi ìyìn nídìí kí n máa retí òde súná ọmọ tí màá fi jẹun tọ́ ọ bá fẹ́mi fọ́de súná ọmọ tí ń bá ráyè wá ni tí ń bá ráyè wá súná ọmọ kí mo fẹ́ jẹ ìyìn nídìí kí n máa retí òde olókù ìyìn nídìí kí n ṣẹ̀ṣẹ̀ organize mọ́lúdì ibo mọ́lúdì wà ní ìsìláàmù mọ́lúdì kò sí ní ìsìláàmù ẹ ń bá lọ́wọ́ àánú ìsìláàmù tó bá tún gbọ́ lárúbáwá sórí wọ́n tó yẹ pé èbó lọ́mọ fi bá mi ágì ìyìn nídìí irú rẹ tó o bá lè ka lárúbáwá inú mi máa ń dùn ẹ bá ma kí ó wà láì á lè jọ fi tí à kó tí à mọ́lúdì lẹ́yìn ìgbà tánàbí ti kú tipẹ́tipẹ́ sẹ́ńtúrì kẹfà sí keje náà tó bẹ̀rẹ̀ mọ́lúdì àwọn ṣíàfà àtìníyànà bẹ̀rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àáfàá wa Ibn gbogbo ẹ̀ lọ́sọ́nù tíra rẹ̀ wà fayatul ayan kódà ń gbà wọn kọ́ bẹ̀rẹ̀ ògúrú tó báyìí àwọn ọ̀pẹ̀ran wọn àfáwọn wọn fabricate àwọn àdínsì àwọn létà náà wá sọdọọdún tó wá ń káàkiri inú ọgbọ́n mi yé nìsín èmi ò nídìí kí organize kí n tó jẹun sọ ọgbọ́n mi yé nídìí kí organize kó di pé máa jẹun ṣùgbọ́n sincerely mo máa ń pìtì wọn lọ́dẹ̀ lánìyàn mi pé ah ìbò náà fẹ́ẹ́ ti bẹ̀rẹ̀ báyìí n ò lè lọ kọ́ṣẹ́ kó yanjú n ò lè lọ kàwé kéwú tán dẹ̀ ké ẹ tún wo bí ayé tó ti dé ní ìsìn ìwọ tọ́lọ̀ máa ní kọ́ ẹ pé o kéwú tán ẹ pa ọmọ kùránì kábì tẹ̀jú yìí àwọn tó ọmọ kùránì ká ní ìsìn gan wọ́n ń jẹun ju ẹ̀yin gíráduwéètì lọ private school sì ti pọ̀ lọ nínú ìtàn pé wọ́n wá àwọn tó jẹ́ wùfáà tó jẹ́ pówó gidi náà fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ka kùránì bìtẹ̀jú yìí kódà kùránì wọn gan ọ̀dà ń tọ́ kì í ṣe reality mọ̀ i'm a product of such madrasa jẹ́ mọ́ tí mò ń sọ dáadáa so gbogbo nǹkan tó lè fi jẹun lábala akéwù gan kò sí lọ́dọ̀ wọn àfi kan palangba yẹn so ti yé ìtàkọ́jú nìyẹn ìwé ogun ọ̀gá ọ̀gá báyìí ni oríṣi mo bó ṣe ń wò mí ìmọ̀ yá dànù létà ni mo mo fọ búra ìwé osole 1 osole 2 o si wọn mo ti n jo osole aye 1 iyọnu aye 2 iyọnu aye 3 iyọnu aye 4 oguntaja 1 oguntaja 2 tẹ ẹ bá lò kan tí ọba mo mo kódà sájà fáànù lẹ nígbà tí wọn lọ ní fáànù ọlọrun lọrọ wọn fáànù èṣù yẹn lọ sórí gbogbo orú àwọn nǹkan yẹn tí wọn ti rẹlifáǹtì nìyẹn even kí wọn tẹ ọpọlọpọ nǹkan ọmọ gẹgẹ sọ fún ọ wọn kẹkọọ ọmọ yẹn alif lamimu àti fatia imi ara wọn tẹ kàn mọ kùránì ni wọn tẹ kàn wọn kọ mọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ọmọ kùránì ìlú ni ó sì wàlímọ̀ gbogbo tá ń jẹnu wọn ọ̀gbọ́dọ̀ mọ̀ sí wàlímọ̀ ni wọ́n jẹ́ pé ẹ̀ sì wàlímọ̀ ẹ̀ ní kísúrì ẹ̀ ní kásírì mọ́gírìbì ni ọlá yìí ń jà so ti yé gbogbo ẹ̀ kí kòkó ọbẹ̀ ó lè pé ìgbà míì ìwú ẹ̀yìn tẹ́ bá jọ̀rọ̀ tẹ́ bá dùn àwọn ẹ̀ máa fún ọ lówó èmi á máa fún ọ lówó kì í fún ọ lówó pé ó ah, mà ṣe ó ti bọ́ ìṣú ọ̀dà kí ìkan ni wọ́n sọ fún mi báyìí wàláì ó ní kò tìfẹ́ ìyẹ̀sẹ̀ jálàbì ó ní ọwọ́n ní jálàbì tí ò ní wọnú lọ́dọ̀ ọlọ́run nínú àwọn àfóhùn jálàbì báyìí lọ́sọ bẹ́ẹ̀ fún mi àkọlọ́lọ́run kú sàánú ti ìrẹ́yìn lọ sùkúù kún kéwù ẹ̀yàn máa fìwé yín jẹun níjọ́ tó ń jẹ kéwù bá wá ẹ jẹ níjọ́ tí ọba wá ẹ jẹun wé <laughs> ó ní pé bóòlù yóò ti jálàbì tí ò ní wọná àáfàá lọ́sọ bẹ́ẹ̀ bá dẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ tí ó já wọn wọná ó láwọn ò lè má parọ́ wà láì bẹ́ẹ̀ ni ẹ ṣe ṣàlàyé fún mi olóńjàlá òní parọ́ ò ní parọ́ ò jẹun irọ́ gan ni òjò jẹun ẹnìkan ní kinní kan òun lálàkàlà wà ní Allahu Allahu Akbar ah! ayé mà ní káwọ́ ìkàlàyé o ah! wọ́n fẹ́ hàn yín léèmọ̀ ni ọkọ̀ parọ́ ní tí òṣè ó lò ṣe èyí ò òjò lọ wá twenty thousand wa tọ́ba ní kẹrin ah, tó ṣe yín rọrùn ẹmọ two hundred ní ògbèlè ọlọ́gbẹ́ àsìkò tiẹ̀ sí wàhálà ó ní wàhálà ń bẹ́ẹ̀ bákan náà ìtọ́ ọ̀fẹ́ lò nǹkan seven hundred ní ó ní nǹkan seven so gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń jẹ nìyẹn ó láwọn ò lè máa parọ́ ó di mélòó jẹ́mọ́ ẹlẹ́kejì ọ̀wọ́n ni wọ́n ń jálàbí tí èsè sí náà obìnrin máa ń ṣe jálàbí jù àwọn obìnrin ẹyin ọkọ òun fẹ́yàwó lóhun ẹyin ọmọ òun kan kọ̀mọ̀wé ẹyin ọmọ ìyálé ìyàwó òun ó ń lépa òun ní fámílì àwọn ilẹ̀ obìnrin àwọn obìnrin máa tójú bọlé olóògùn jù sọ ọ̀gá ìtẹ́jọ́ kan ọlọ́run ní ẹgbẹ́ díẹ̀ ìwọ tó kówó fún kínní ó ti ṣe làákàyè àwọn ni wọ́n mọ̀ sáré wèrè kí náà ti máa bá wọn ṣe sìnà ọ̀pọ̀lọpọ̀ wọn ò tọ̀ wá lówó lọ́tí èso ògùn yá máa fara di ó níbo ló ń jálà bí òsè ní ṣe sìnà àáfàá ní sọ bẹ́ẹ̀ fún mi o ó lẹ́lẹ́kẹ̀ta bó làwọn òsè ní ṣe bọ́ òsè ní ṣe bọ́ torẹ́ bọ́ gan iṣẹ́ tó máa ṣe láre èèyàn ju kùránì ẹlẹ́nu lọ ní tí mo wá sọ débẹ̀ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa àwọn olówó wà tí wọ́n máa náà lé ẹ máa kùránì wọ́n wá yẹpẹrẹ ẹ̀mọ̀ ah ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ olówó sincerely látọkàn mi wá ọlọ́run bá mà pé tí mo sọ bó ṣe rí nu mo ṣe ń Dangote mi mo gbà kọ́ lọ́run ṣe mí lóore ju Dangote lọ oore tí ò ṣe Dangote ọlọ́run bá ṣe mí Dangote tó bá náwó owó rẹ̀ ọmọ ẹdínkù ní ìmọ̀ tèmi ń pọ̀ sí ni tí n bá ná mi èyí tí mo sọ lánàá kò torí ẹ̀dín mi wà lẹ́ẹ̀mí tó ti wo tíà lónìí mo ti dórí íńtánẹ́ẹ̀tì lónìí mo ti wà àwọn tíra mo tó ti wà àwọn kan mo tó ti ṣe àwọn kan ojoojúmọ́ ni màá mi tí Dangote bá náwó kọjá bó ṣe owó rẹ̀ fà mi yé èmi ń bọ̀ wá bí kò mi wá sí ló gbé bí mo ṣe wà yí orú mú mi mọ̀ ń làágùn àlàáfíà tún dé tó orú bá mú Dangote jù ó lè collapse torí pé bọ́bá wà ń bí iṣẹ́ AC inú mọ́tò AC inú yàrá AC mọ́sálásí AC tó orú bá mẹ́mi jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn kí n máa fi áńkátì mo ṣe fi nu àágùn yìí àáfàá mo tún jẹun tán mo tún làágùn èmi tún bá sẹ̀mí ayé mi lọ àwọn ò lè ṣe bẹ́ẹ̀ èmi lè ṣe lẹ́tọ̀ mẹ́rin márùn mẹ́fà méje lójúmọ́ tó ń bá <coughs> <coughs> <coughs> ohun tó ti là padà lẹ́tọ̀ tó ń lọ àfà sọlọwọ lè sọ̀rọ̀ báwọn ṣe tó wá gbogbo eléyìí òǹlẹ̀ láàdá tí ń bẹ fáwa tá jó ní mímọ̀ ó jà olówó lọ àwọn àáfàá náà yẹpẹrẹ ẹ̀ ìmọ̀ ń jẹ́ ó dùn mí. àfà àwọn náà ní tiwọn tó ni àbí bẹ́ẹ̀ kọ́ sórí tèmi bá kọ́ ọmọ ẹyọ kan ní kéwú ládá tí máa gbà ojú mọ́sálásí lọ́ ń gbà míì ọmọ ẹyọkan yóò tún kẹyọkan ẹyọkan ó kẹyọkan ó kẹyọkan tá yóò fi parẹ́ láàárọ̀ ọmọ kan mo lè gba aláàdá one million ọmọ èmi ń kọ̀wé fẹ́ sìn ọlọ́lọ́mọ ìyá àwọn tó ti kàwé tí mo kọ ìwé tí mo kọ ó lè jẹ́ pọ́lọ̀ wọn bá lò fẹ́ lòmíì kó fi gbẹ́sìn yé èmi ó tún ti kú látara àwé mi màá tún máa gba aláàdá màá tún máa gba aláàdá ṣùgbọ́n àwọn àfáà lẹ́wọ́ àwọn yẹpẹrẹ ẹ̀mọ̀ níjà àwọn olówó kán máa rí àwọn àfáàfin ìbẹ́ rí ogun àwọn àwọn àfáàyàn adáwákà táwọn ọmọ olórin tí wọ́n disgrace wọn publicly torí owó ọ̀tá fọ́pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n wá yẹpẹrẹ ẹ̀mọ̀ ìmọ̀tọ́lọ́ bá gbé tóbi ju owó lọ àṣewá idha qara'ta al-Qur'an ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil tẹ́ ẹ bá ti lé ń ka kùránì pẹ̀lú májẹ̀mú tó yẹ kẹ́ ẹ fi kà á pẹ̀lú àwọn ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ ń ka kùránì bó ṣe yẹ kẹ́ ẹ pé ẹ̀ máa rọ̀ bí sọ́nà lọ́rọ̀ yasọ́ aláṣọ tẹ́tẹ́tẹ́ ṣíṣẹ́ kọ́nà mọ́tò lọ́rọ̀ ó ti kárí yàsẹ́ forty one torí owó tí ó gbà lọ́wọ́ olówó yàsẹ́ tí ò lè wúlò fún bisimilahi rahman rahim yasin wal qur'an inna kalamina al ẹ kọ̀ mẹ́rin pẹ̀lú yíyá sọ́dọ̀ tẹ́lẹ̀ dáadé ẹ̀dá mẹ́rin mẹ́rin èwo ni ó wúlò ń bẹ́. àṣetọ̀ ọba ka kùránì kìí ṣe pé mo ka kùránì for kíkà sake yẹ kí n kà á. kùránì tó fi máa ń wúlò òun ni kákábìl ikhlas èyí ka kùránì nítorí owó àbí nítorí iṣẹ́ àrími àbí táwọn èèyàn ń jà sí màámù lónìí Afa, wọ́n ń jà sílé mọ́mù ìlú wa ní gbòòrà ń bẹ̀ ìlú mọ́mì mi ní gbòòrà ọmọ gbòòrà mi bàbá mi mo sì lọ sí lẹ́tọ̀ ń bẹ̀ ń ní ní tábà ẹsẹ̀ yanjú ọ̀rọ̀ ní ni kì í yanjú àṣà mo lọ last recently ọwọ́ adìntàn tí mọ́sálásí ìjímà pàkí ni tàn já fún ṣé torí ọlọ́run náà ni tọ́ba jẹ́ torí ọlọ́run yẹ ká fura táwọn afáà náà di pé wọ́n máa di bàǹtẹ́ lọ sí mọ́sálásí wọ́n tí wọ́n máa rí kìnìún lójú oorun tí wọ́n máa yàgbé ara àfà kí ló dé. wà ìdákọ́rọ́ àtàlù quran àṣẹ tí wà ánábì bá ka ara oore tọ́lọ̀ ọwọ́ òfìsí ọ jáàlínà báyìí kàwá báyìí náà lẹ́bí ìnàlá yóò mìíràn nàbẹ́lá àkìrọ̀ tẹ̀xíjà mastúrọ̀ àwa fi kùránì a fi ṣe gàgá láàrin rẹ àtàwọn tí ò gbọ́ lọ́n gbọ́ àwọn tí ò nígbàgbọ́ sọ́jọ́ ọ̀kan yìí àwọn tí ọ̀gbà pàjìǹde ń bẹ kúránì ọ̀wà á jẹ́ gàgá láàrin wọn àti rẹ mọ̀stúrọ̀ ní gàgá tí ó bọ̀ ọ́ tí ò ní jẹ́ kán rí ọ ìtumọ̀ kan nìyẹn jẹ́mọ́ ẹ̀gbọ́ dáadáa àṣetọ́ ọba ka kúránì dáadáa ń gbà míì àwọn kèfèrí ó sì máa wọ́ kí wọ́n sì ní rí ọ láì láfẹ́ rí àáfàá ní pé yẹn ṣẹlẹ̀ jama kí la ló ṣe kí la ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ àáfàá wa ibùdó kẹfìrì wọ́n mú wá táàfàá wa abubakri tóun àtànábì sallallahu alaihi wasallam tí wọ́n dúró níjọ́ kan àwọn kẹfẹ́rí wọ́n wá ń wà nábì wọ́n wá ń bà abubakri léèrè ànábì ń kọ́ ẹ̀sìn mọ̀pá wọn sàábé àwọn èkú parọ́ ṣùgbọ́n wọ́n ní làákàyè wọ́n máa bẹ́ èèyàn ṣe lọ́yìn ah, àìpẹ́ yìí náà ló kó ń bí i ànábì ara sọ́sẹ̀ sẹ́gbẹ̀ àwọn kèfèrí ò sì rá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam irú tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn téèyàn bá jẹ́ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fẹ́ẹ́ tọ́jẹ́ ni rẹ̀ tí ìsànàbí ọlọ́run wàláhì wọn ò sì ní rí ọ tàbí kó jẹ́ pé wọn ò máa rí ọ ṣùgbọ́n tọ̀ lójú tọ́lọ́run bó gbé sí ọ lójú wọn àmọ́ owó change ojú gàgá ti wà láàrin òun àti wọn àáfàá ni a máa jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ kan nìyẹn àṣetumọ̀ míì òun ni wípé yóò wá jẹ́ maniun hailon anyasila ilẹ̀yìnà mímọ́ tẹ̀kúlù ṣẹ́yì kùránì yẹn wà á di gàgà láàrin ìwà àtàwọn kèfèrí tó fi já sí pé gbogbo ohun tó kó wúlò fún wọn tó kí wọ́n gbọ́ kí wọ́n fi dẹni ọlọ́run kò ní wúlò fún wọn torí pé wọ́n ti dè ọkàn wọn pa ọkàn wọn tó dè pa yẹn kò jẹ́ kí kùránì ó lè wọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé ìjáàbù ni tá a fi ń bo nǹkan wọ́n ti bo ọkàn wọn yẹn pa kùránì tó yẹ kó ráyè jókòó sínú gbáàyà wọn kò wọ bẹ́ẹ̀. àṣé gbogbo owó tó o bá fẹ́ kọ́kàn rẹ ó le ọ̀fẹ́ kọ́kàn rẹ ó di ọ̀fẹ́ kọ́kàn rẹ ó dọ̀kan kèfèrí onídìí kùránì almuayasha ma'al quran almuayasha tu atamatu ma'al quran wàá máa lò sẹ̀mí ayé rẹ completely pẹ̀lú qurani àwọn ọ̀nà tá a fi lè ní muayasha living with the quran ọ̀nà tó lè gbà sẹ̀mí pẹ̀lú qurani àwọn àáfàá ka tó pọ̀ ara rẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni kó o lọ quran kó o mọ quran yẹn kà dáadáa òun ni kọ́ ọmọ túmọ̀ Quran ẹlẹ́kẹta kó o máa ka alukur'an ẹlẹ́kẹrin kó o máa ronú sí alukur'an ẹlẹ́karùn kó o máa tẹ́tí gbọ́ kùránì irú èyí tó jẹ́ pé ẹni tó lọ́n fi kùránì ran anábì wa muhammad sallallahu alayhi wa sallam a máa pe ibnu masoud ìrẹ́ ibnu masoud wá ka kùránì fún mi ó ní akọ́rọ̀wù lákàlù kùránì wà ounzi èmi ò tún máa ka kùránì fún ọ ṣèbí wọn náà sọ kùránì kalẹ̀ fún ìwọ làáfà wa tó ń kọ́ wa ó ní mo fẹ́ kémi náà ò tún máa gbọ́ kùránì lẹ́nu ẹlòmíì. ìyẹn la ṣe wa àtiwọ́ náà bá jẹ́ pé irú èmi náà ọbẹ̀ mi náà wí àtiwọ́ ìwọ tó bá já sí ọmọ ń èèyàn sọ̀rọ̀ ọlọ́run lọ máa gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu ẹlòmíì kọ́ àwọn àwọn ẹnìkan náà ń ṣe ìwọ náà nídìí kan ọmọ gbọ́dọ̀ lọ òun ṣe wáàsí ọ̀nkà tíra bẹ́ẹ̀ ni àáfàá ni ọ́ tó gbọ́ wáàsí ẹlòmíì ẹ wo bọ́lọ̀ ń ṣe dáhùn àáfàá wàláì òṣùlùbù wọn yàtọ̀ ọ̀ ń bẹ nínú àáfàá mi tó bá sọ̀rọ̀ ẹ̀mí yín ó sì gbọ̀n àáfàá mi tó bá sọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ àlùwàlà ẹ̀kọ́ ọ̀run tó bá ń ṣàlàyé fíkìú wàláì iná yóò sì máa dọ̀ fẹ́ràn jésù ni ṣé ẹ̀rá àáfàá mi tó bá ń tú Kùránì irú ṣéèbì jáfàárù tí wọ́n pa ní Kánò gbogbo àwọn tó pa tó bá tọ́ sí wọn lọ́wọ́ bó ṣe fún wọn àtàwọn tó bá túbá nu wọn. àti wéètì àwọn èèyàn ní nàìjíríà wàláì election ń bọ̀ ní two thousand and seven òun náà pàṣẹ jáfà mo wà nílẹ̀ haúsá lásìkò kan pàṣẹ jáfà àwa sáàfù nílẹ̀ haúsá ìjọ ọjímà àárọ̀ ọjọ́ ọjímà náà pàṣẹ jáfà bàbá yẹn fẹ́ ṣe kútùbà tó lágbára lórí ọ̀rọ̀ election tó ń bọ̀ wọ́n sì pákó tó dàsìkò jímà gbogbo ẹ̀yin tẹ́ ń pa àwọn ẹni ọlọ́run tẹ̀ ń wéèsì wọn sincerely ẹ̀ ní farare lọ àwọn tó pa Uthmanu ikú oró náà kú àwọn tó fúnyàwó ẹ̀ tí wọ́n san ní fọ̀tí ikú oró ni wọ́n kú a ti pa àwọn ẹni ọlọ́run ní Nàìjíríà ara wọn ni Sheikh Jaafar èmi ò gbá wúsá bẹ̀tẹ̀ ẹ bá ń gbọ́ kútúbà Sheikh Jaafar ìfọ̀ ẹ̀ tó bá mọ̀ tó mọ̀ pé àáfàá lélẹ́yìí wọ́n wéèsì àáfàá aláàfàá àáfàá gbogbo àgbáyé kódà ó kún tó affect wa ní nàìjíríà there was a yobe mosque tó wà ní damaturu yobe mosque yobe lèmi ti serve ní nàìjíríà lónìí yobe mosque ló tóbi jù ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ dáadáa mọ́sálásí tó tóbi jù ní nàìjíríà ibo damaturu ní yobe mo wà nínú àwọn tá a jọ commission rẹ̀ mọ́sálásí yẹn tóbi púpọ̀ yobe mosque and islamic center embassy ni yobe tàbí damaturu yọ ọmọ tí mò ń sọ. So kò tí ì sí mọ́sálásí tó tóbi tó ní nàìjíríà yìí òun ló sì tóbi jù ó fà tó jẹ́ pé wọ́n pe àwọn àáfàá láti saudi ń gbà yẹn pé kán wá commission yobe mosque wọn wá káwọn wá kẹ́ tó pa àwọn bẹ́ẹ̀ sí pa jáfàrù torí kọ̀ pẹ́ sígbà táfa sheikh jáfàrù òun náà commission mọ́sálásí yẹn pé ẹ pa só ti yé àwa alẹ́wà ní káwá bá yín sí mọ́sálásì yín àwa o wọ́n pa àwọn àfáà ní Egypt wọn wá wọ́n pè ní Sudan wọn wá àfáà kan ní Maiduguri lọ́ba àwọn commissioner rẹ̀ jama sẹ́ẹ̀rí nǹkan a máa wọn ẹni ọlọ́run apá wọn dànù gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ́ ni ọlọ́run kò ẹ̀ lè borí ire bọ́ ọbẹ̀ torí ibi tán bá ti ń pa àwọn ẹni ọlọ́run àwọn àfọ òní mímọ́ tí wọ́n bẹ̀rù ọlọ́run ìbínú ọlọ́run ni ọlọ́run má sí wa Nàìjíríà àti pa Sheikh láti yọ àti pa àbí Sheikh Jafaru tó wọ́n Nàìjíríà àwọn tí wọ́n máa tú kùránì lórí kùránì tó jẹ́ pé wàláì bí ìgbà tẹ́ ń fẹ́ rán jẹ́ ẹ̀kọ́ ni ó dùn mí tí ń gba Hausa àwọn lẹ́tọ̀ ṣe jáfàrù pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé wọ́tọ̀ ọba gba Hausa tó ọba ń gbọ́ ọmọ pé no ọlọ́run dáwọn àfáà sí Nàìjíríà mo ṣe jáfàrù wà lónìí ẹ ti wéèsì ẹ̀ dànù ọlọ́run ọmọ bí ó sì dájú ẹ̀yìn àfẹ̀yìn pínra gbogbo ẹ̀ náà tá a bá tírèsì ẹ̀ lọ ẹ̀yin olóṣèlú wa جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا anabi sallam alimuayasha máa alukuran là ń sọ a gbọ́dọ̀ sẹ̀mí pẹ̀lú kurani kó tó lè jẹ́ gàgá láàrin wa àtàwọn aláìgbàgbọ́ ara rẹ̀ ní ká máa tẹ́tí gbọ́ kurani ibnu masudi wá ka kurani fanabi anabi bú sẹ́kún ìjọ wo lèmi ka kùránì tí mo sọkún ẹ̀mí lómi sọkún Ramadan ẹ̀mí lónìí wọn náà ti sọkún Ramadan tí Ramadan náà tó bá lọ tó tó máa sọkún kí Ramadan náà tó lè sọ máa sọkún ṣèbí tí bá náà lọ máa sọkún ọ o tún lọ ara rẹ ọlọ ìwọ ọmọ tó máa bàká ó sọkún níjọ tí máa yù bá na ọba ọba bàká ọba sọkún lóòótọ́ tó sí nìyẹn <laughs> dèdèrìn ó tún ń sunkún ọyẹ wọn dọ̀ ọ̀dọ̀bálẹ̀ kan bú ọ́ǹdì ni ìwọ ń sunkún torí bọ́ọ̀lù o sunkún kọ́ gbọ́ wà sí mọ́ o ọ̀gbọ́ Kùránì kò sunkún o kírun tàràwì lẹ́yìn mọ́mù wà láìpẹ́ ẹ̀yìn ewu aráàmù ní ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bọ́sẹ̀ máa kí tàràwì Saudi ni tẹ́ra àwọn èèyàn tí wọ́n máa sunkún ẹ̀yìn èrí ni tí wọ́n máa sun ẹkún ẹkún gidi bí wà tó yẹ pé báyà wọ́n lù wọ́n lẹ́gba àwọn tó ń sunkún mi lọ ní àbí lọ ní àmọ́ wọ́n mọ̀ lówó lọ kì í ṣe pé ibi ń pa wọn ibi ọ̀pá wọn ìbẹ̀rù ọlọ́run ni pé wọ́n ọlọ́run mọ̀jà wọn náà já wà lùjẹ́ náà àwọn ò sunkún bọ́ọ̀lù ni wọ́n ń sunkún sí dẹ̀dẹ̀rin ń sunkún torí bọ́ọ̀lù ó ta fún ọ̀dànù ọ̀yà máa sunkún àwọn tó ń sunkún torí wọ́n rẹ́rìn àwọn dolówó ìwọ wá ń sunkún torí bọ́ọ̀lù ó ń sunkún torí Ronaldo ó ń sunkún torí Messi ó ń sunkún torí àwọn punishment àwọn èèyàn burúkú àwọn èèyàn burúkú tán báyé jẹ́ ìwọ wá ń sunkún bẹ́ẹ̀ nìkan nìkan wọ́n nà àwọn dolówó wọn ọ̀nà wọ́n dolówó ìwọ tó rè owó tí ò tó sí o tún lọ́ọ́ fi wo bọ́ọ̀lù lálẹ́ ọ̀tá fún ọ ọ yẹ kó o tiẹ̀ ronú gan. ọlọ́run ní kí ló wáá fà wàjà ní alákùlù bìhím akínà anyẹfukọ̀ wúwù àṣà àti mú ọkàn wọn àti dìpa ara tí ò jẹ́ kán gbọ́ kúránì yé nìyẹn sẹ́ẹ̀rì jàmá àfàwọ̀ ẹ̀fúnilọ́kọ́ yìí màlìjà òsíyà ọlọ́run bá ní sanwó-ẹlẹ́sàn rí wọ́n ṣàlàyé tọ́pọ̀ nípa ọkàn ṣe é rí ọkàn tẹ́ ń wò yìí ọlágbára púpọ̀ àrùú tún kọ́ bàbá ṣàlàyé gbogbo ẹ̀ nínú àrùú yẹn àrùú ànáfsù àlùkọ́lùbù àlùkílókè wọ́n tún láwọn tíra mi bíi gọ́sàtù làáfàn bàbá yẹn láwọn tíra àgbàdáwìlì fàwáìd tí wọ́n ṣe é rí tẹ́ bá ń wá nǹkan jọmọ́rọ̀ ẹ̀mí ẹ wá sọ́dọ̀ ibnu tèmíyà àtọmọkéw rẹ̀ ibnu lọ́kọ́ yìí ah! ọlọ́run ṣàánú àwọn yẹn níbi ká máa sọ̀rọ̀ nípa tó ní í ṣe pẹ̀lẹ́mìí wàláhì tó bá ń ka tíra àwọn tí mò ń sọ yóò gbọ́ yé kèé sí wọ́n tó ń ka léèbó ẹ bá lè kà lárúbáwá gidi ọlọ́run ṣàánú àwọn àáfàá yẹn nípa kán sọ̀rọ̀ pẹ̀ mí púpọ̀ tó rẹ̀ mí gan ni problem ẹ rí i pé ọmọ lè brilliant tọkàn rẹ̀ ọba sínú certain course yóò pass kò lè pass ẹ̀mí yìí gan ni problem ẹ̀mí wa ìlànà kírun ara wà lẹ́yìn ìmáàmù ẹ̀mí ti wà Saudi ẹ̀mí ti wà níbi DSTV center ẹ̀mí ti wà lọ́dọ̀ girlfriend ẹ̀mí ti wà lórí Facebook èmi ti wà ní wọ́ọ̀sáàpù ara wà lẹ́yìn ìmáàmù jàmá sẹ́ẹ̀rí ọkàn lèèyàn fi máa gbọ́ nǹkan yé kèé sọpọlọ ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn lọ́pọlọ àti kọ́kọ́ kàn sí nǹkan sẹ́ẹ̀rẹ́ tó lọ́pọlọ ìtumọ̀ ẹ̀ ni wípé tó bá gbọ́ nǹkan yé ọpọlọ rẹ̀ ó ṣe kí ni yóò lè assimilate ṣùgbọ́n kò tiẹ̀ fọkàn sí àìfọkàn sí yẹn

lẹ́yìn eléyìn ó tún wá kú chatting tí ó ti yé torí pọ́ fọkàn sí wàhálà ìwò gbàgbé kí ló jẹ́ ìfitọ́rù fẹ́ẹ̀ dé nìsín kí ló tó fi jẹ́ pa máa ń ṣe ìfitọ́rù torí pa fọkàn sí pé kóòrùn sáwọ̀ wàhálà ìrùn wọ̀ báyìí ọ̀rẹ́ wa ó ti bẹ̀rẹ̀ ọkàn rẹ̀ wà ń bẹ̀ ni sẹ́yìn pàwọn akẹ́kọ̀ọ́ jẹ́ pé ọlọ́mọdé àrí problem wàhálà yìí tó bá di bí àrà ń sí stáàtì wọ́n lọ́sẹ̀ ìkọlọ́sọ́ hospitals irú ẹ̀sẹ̀ sọmọ yàrá kan rí kò tiẹ̀ rántí kìí ṣe pé kò sí tí ó jẹ o ah, ọlọ́run má jàrí pírọ́blẹ́mù bí wọ́n ní kéèsì ká lọ sí tù wọ́n ní ká lọ́dọ̀ ọlọ́pàá ó ti ẹ̀ ní rántí torí pọ́kàn rẹ̀ ò sí ibi ìtọ́ ibi kí kéèsì yẹn ó ṣe kí ni o kó wà soft torí pé wọ́n ọpọlọ rẹ̀ balẹ̀ lọ rántí pé ìfitọ́rù kan àwọn kan ò ti ẹ̀ rántí ìfitọ́rù kí pé tí wọ́n jẹ ni ò sí wàhálà tí wọ́n wà nù rẹ̀ gan jẹ wọ́n rántí ìfitọ́rù àbọ̀lọ́ mọ̀jà adára irúgbà tó jó rọ̀njó ní o ẹni yẹ pé o ti kó nu odò wàlẹ́ tó dùn gbé lọ tó dùn gbé lọ sọ̀rọ̀ tọ́ọ̀rù ní ọmọ ti nu odò wàlẹ́ yóò gbàgbé tọ́ọ̀rù tọ́ káàdá fún tọ́ọ̀rù ní ọ̀sán mi ọlọ́run sáti ẹ̀dọ́ mi bì ọlọ́run kó jẹ́ kí n má jẹun lọ́sẹ̀ kan àní kó dé ọmọ pa mí ìwọ ọlọ́run ṣàánú mi kò ní torí pọ́kàn ti ẹ balẹ̀ lójú ọmọ náà ti tọ̀ àṣẹ ọkàn òun la fi ń gbọ́tọ̀ ọlọ́run ọba yé ọkàn yẹn wá láti dípa ọlọ́run mọ́jọ kan wá ó dípa wà fi yáda nìyí mú wa kọ́rọ́ sẹ́ẹ̀ wá rí etí wọn ó di àtijẹ́kẹ́ tí wọn ó di sí tọ́lọ́run ẹlòmí ọgbọ̀rọ̀ ẹrù gbogbo yìí kò gbọ́ nǹkan kan yìí ọlọ́mọdé kò ti wọ́n bí. wà á yíná àdàkàrúta rọ́bẹ́kà fi kùrù áàlì wàdàwù wà láwọ aláàdẹ̀bárì nù fúrọ̀. ẹ wá máa wò nǹkan kùránì tá à ń sọ̀rọ̀ ẹ̀yẹ náà ni tí wọ́n bá ti wá sọ̀rọ̀ ọlọ́run ọba tí wà nábì sallallahu alaihi tó ọba ti dákọ̀ ọlọ́run ọba nínú kùránì ọlọ́run nìkan ṣoṣo tó sọ̀rọ̀ ọlọ́run fún wọn tó o bá tí ì fi ọ̀rọ̀ japa àti yẹn níbo sí tó o fi nǹkan míì sí inú wọn ò ní dùn tọ́jẹ́ pọ̀rọ̀ ọlọ́run nìkan ló ń sọ fún wọn they will not feel comfortable wàláwò aládìbárè inú fúrọ̀ wọ́n wọ́n wà kọ́yìn sí tọ́lọ́ wọ́n máa wá sá lọ jama ó pín sọ́nà méjì wọ́n lè má sá lọ wọ́n lè wà nù mọ́sálásí ṣùgbọ́n kan wọn ò ní fẹ́ kí náà tó fẹ́ sọ ìlú ọ̀sán náà ni pé káwọn ṣe kíní kan mọ́ wọn ò ní kíní kan ọ̀dà èèyàn lè jókòó sẹ́yìn pé àwọn mọ̀nàfíkì kan bẹ tí wọ́n jókòó wájú ànábì asálàm tó ti bẹ́ẹ̀ wá sí òwúlò fún wọn tàbí gbà míì kò tiẹ̀ ní gbọ́ pé ìbọn náà ní wẹ́ẹ̀jọ wà wọ́n pa fóònù ẹ̀ yóò sì sá lọ wá sí dèdè ní omi ògbọ́ wá sí i tẹ ẹ bá wá ń sọ̀rọ̀ ọba fún wọn tẹ́ ẹ ń ọba fún wọn nínú kùránì yẹn pé ọlọrun nìkan ṣoṣo náà yẹ ká máa sìn ní tí ó wọn ni pé wà láwàlá adébárì inú wà ọ wọn kọ̀yìn sí tọlọ wà kọlu lẹ́ni tí ó máa sọ wípé nù àti fọ àwọn kan wọn máa sọ pé nánú álámù ìmọ̀ وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا sẹ́ẹ̀rí ibi tí pọ́blẹ́mù àwọn kèfèrí tó ti bẹ̀rẹ̀ òun náà ni pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n rí sí pé èèyàn burúkú ni wọ́n kọ́ ni pé òpùrọ́ ni wọ́n ní baba aláwo ni wọ́n lúwèrè ni wọ́n ló pìdán ni sẹ́ni ẹ bá ti wá fún lóòkọ̀ ọbú ṣe ẹ̀rù pọ́nrọ̀ rẹ̀ ó wúlò ṣe rí jésù tọrọ fún ọ láàrin tá a dé yìí ara ń tí àáfàá ti ń sọ gbogbo èèyàn tí ń pè wọ́n ní kèfèrí àáfàá ará àlọrin àtàwọn ọmọ rẹ̀ táwọn àbàdàn ara ń tí wọ́n máa ń ṣe gangan nìyẹn gbogbo àwọn àáfàá àtàrí kan jẹ́ ni ọlọ́run wọn ò ní èlì wọn ẹ mọ́ lọ gbọ́ wàásì eléyìí ẹ mọ́ lọ gbọ́ wàásì eléyìí kẹfìrí lélẹ́yìí oníbídíà lélẹ́yìí wọ́n mọ tán fẹ́ achieve àwọn ọmọ ìyá wọn lánàá tí wọ́n ṣe nìyẹn tó o bá ti lè fún ajá lórúkọ burúkú kí ni tó kù ó lè àǹgẹ̀ wọ́n fẹ́ fún ànábì lórúkọ tí èé ṣe tiẹ̀ kó fi já sí páwọn èèyàn ò ní lè benefit nínú tànàbí fẹ́ sọ ìwọ ni ó sí làákàyè rẹ ọ̀kan nínú wọn tó padà wá ó wá ń sọ tó ṣẹlẹ̀ pé ah, wàláì tí èèbá sọ lọ́n tó ṣàánú òun pé gbogbo ẹ̀yin tóun lè gbọ́ wá sí yín tọkàn òun ò fi rọ̀ wọ́n ti fún yín ló kọ́ ọ̀bù eléyìí gbọ́ wá sí ẹ̀ eléyìí ẹ má download lecture rẹ̀ eléyìí èèyàn burúkú ni eléyìí kèfèrí ni eléyìí ẹkíní kan ni gbogbo orú nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n mọ̀ tán fẹ́ achieve wọ́n mọ̀ pa àwọn lẹ́nu wọn àwọn tẹ́ ẹ lè gbọ́ ohun tí ó jẹ́ kẹ́mi yín ọ̀fẹ́ àwọn tẹ́ ẹ lè gbọ́ ohun tí ó jẹ́ kí irọ́ wọn ọjà wọn ni ẹ mọ́ gbọ́ wọn àfọn ló kọ́ bú irú táwọn kèbèrè ṣe fáànà bíi wà nìyẹn sallallahu alaihi wasallam wọn ní rọ́jò lámà sọ̀rọ̀ wọn ló kù ìdánlá nábì wọn ní màjíṣíà ni wọn ní baba aláwo ni wọn ló kù ìdánni. àṣẹ nánú alámọ̀ bíi máa yẹ sẹ́mi bíi yẹ sẹ́mi ilé ìkà <clears throat> àwọn ọlọ́run ọba nígbà tí wọ́n ń tẹ́tí gbọ̀wọ̀ ànábì àmọ́ tí wọ́n ń gbọ́ kèé ṣe pé tàwọn ọlọ́run lòdòdó náà fẹ́ gbọ́ kèé ṣe pé nǹkan tí wọ́n gbọ́ lápá lẹ́mìí wọn kìí ṣe pé nǹkan tí wọ́n gbọ́dọ̀ dòdò lẹ́mìí wọn pé ẹ ṣáàjẹ́ àgbọ̀n tí ó tún wí. bó o lẹ́sẹ̀ wá mọ̀ tẹ́ ẹ bá rẹ́ni tó gbọ́ wá sí tí wá sí ọ̀la palára rẹ̀ ara àròyìn ọlọ́wọ́n bá ń sọ yìí. nàjìwá nàjìwá ni kéèyàn ọmọ sọ̀rọ̀ ọ̀dà kọ́ńkọ́ ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ sí wọn náà rí tó tún sọ. sáwọn tẹ́ mọ̀ gbọ́rọ̀ wọn ló tún sọ pé káwọn sọ pé yáwó àyámọ́ láwọ́ àmọ́ ó ní mọ́lúdì pé ànábì ò sí mọ́lúdì wọn náà sí wọn náà rí ọgbọ́n tó sọ tí ó ti rí nǹkan yóò wà lọ kò ní discourse ẹ̀rí tán mú wá o personality tó sọ̀rọ̀ ni ó ṣe kéde o ní ọmọ discourse ọlọ́run ní sẹ́ẹ̀rí gbà tán wá ń sọ àwọn ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ wọn àwọn alábòsí ọlọ́run ní intattabi'una wọ́n á máa sọ ẹ máa wo nǹkan ẹ máa wo tábẹ́ ṣe wọ́n máa sọ fáwọn tí wọ́n fẹ́ confuse <clears throat> àwọn tí wọ́n fẹ́ dorí wọn rú àwọn tó fẹ́ forí wọn fagbọn pé sẹ́ńtẹ́yìn náà mọ̀ gbọ́rọ̀ ẹnu sànàbí lẹ́nu ọ̀tẹ̀lẹ̀ <clears throat> ṣé rọ́jù láǹmọ̀ sọ̀wúrọ̀ ẹ̀ ń tọ́já sí pópì dání ẹni tọ́já sí pé baba aláwo ni ẹni tọ́já sí pé alábìbá ní sànàbì lẹ́ẹ̀mọ́ tẹ̀lé jẹ́mọ́ kí náà bá nábì ló kọjẹ́. ọlọ́wọ́ bá wá ń sọ wípé ń gún káìfà dọ́rọ̀ bú lákàlà àmùsálà fàdọ́lù fàlà yọ́sítọ́tì ìhùnà sẹ́bílà. jẹ́mọ́ ẹ̀ máa wà níyẹn rọ́ọ̀dù kan bẹ́ẹ̀ sórí wọ́tọ̀ ọba fẹ́ ṣe tọ́lọ́run ọba ò nídìí kọ́ ọmọ Ma gbọ́ mi so orí gbogbo tó bá ń sọ nípa rẹ òdodo fojú hàn tó bá yá ìta mọ́jẹ́ ìsọ̀ kankan fún èèyàn lè máa bẹ̀rẹ̀ pé sẹ́rẹ́ mi tẹ̀ ń wòye èmi là á fà á sún náà hundred percent wàláì lọ́dọ̀ ọlọ́run ó lè jẹ́ kèfèrí 100%. percent kèé ṣe ń tí wọ́n ń pera rẹ àbí táwọn èèyàn ń pè ọ lọ́jà jù bí kò ṣe pé ń tọ́ ọ jẹ́ lọ́dọ̀ ọ̀tá ni Allah Imam Muhammadu Bono Hanbali asámọ̀ Imam Muhammadu Imam Muhammadu Bono Hanbali lọ́rọ̀ kan tó máa ń sọ a máa sọ fáwọn oníbídíà nígbà ayé ẹ̀ a máa sọ fún wọn pé báyìí nàna wà báyìí nà kún àlìjànáza ó nígbà tá a òdodo ó fojú láàrin àwa àtẹ̀yìn jama nígbà tí mọ́mọ́ amadu kú wọ́n ròyìn àwọn tán lọ kírun sí la bóyá náà súnmọ́ half million àwọn èèyàn sùn bá bá ńlẹ̀ ẹkún pé yéé so rẹni tó bá já sí wípé sìrọ́jà múnirọ̀ àtùpà tí ń tàn mọ́lẹ̀ ni ayé ò lè ti ìmọ̀ yìí rẹ̀ níjọ́ tí mà mọ̀ iná la fi iná la iná náà yìí náà ọba kú jàmáà kí ló níbi tí mọ́lẹ̀ rẹ̀ ni á ṣẹ̀ṣẹ̀ máa wárú rẹ̀ mí irú mọ́lẹ̀ mí tó lè kí ni òkùnkùn yẹn ìgbà táwọn ọmọ àmọ́ líkú láyé ìgbà tí Ibn Taymiya kú ná tó mọ iye ẹ̀ ìgbà tí mọ́mọ́ Abu Hanifa kú ná tó mọ ẹ̀ ìgbà tí gbogbo àwọn àfẹ́ ẹ̀nire tó rí bí wọn ọlọ́run ń dó abẹ́ ẹ̀wà máa wo nǹkan ni káyífà dọ̀rọ̀ bó lákàlà فضلوا فلا يستطيعون سبيلا فضلوا فلا يستطيعون سبيلا ọlọ́run ní máa wo bí wọ́n ṣe wá fàpẹrẹ ẹbúlélẹ̀ fún wa ànábì ní tí èsì tí ẹwọ́ bá ṣe pè ọ́ wo àwọn àpẹrẹ ẹbú àwọn ìròyìn ibú àwọn sífáàtì ibú tí èsì tí ẹwọ́ bí wọ́n ṣe ń pè ọ́ ìwọ náà ń pè ní wèrè ìwọ náà ń pè lópìdán ìwọ náà ń pè ní adágbígba ìwọ náà ń pè lẹ́ni tí ọmọ tó ń ṣe ń gbọ́ káyé fàbọ̀rọ̀ bò lákàlà musa fàbọ̀lò fàlàyé stàdé ọ̀rùnà sẹ́bí. ọlọ́run bá wá sí rọ́ọ̀bù fún wọn pé látara ìsọkúsọ tí wọ́n ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń pè ní ọlọ́run ní kèfèrí àfi kẹ́ ẹ sọ ṣe táwọn ọba ti jẹ́ kèfèrí ìwọ ló di kèfèrí kan ayé rẹ fàbọ́lù ìwọ tó ọba máa fáwù yẹn nínú kéwù àṣé fáwù sàbàbíyà àlètù bẹ́ẹ̀ àṣé pẹ̀lú sábàbí àwọn àkọ̀wíìlì yìí àwọn àsọkúsọ tí wọ́n ń sọ fàbọ́lù wọ́n bá dẹni tó sọnù wọ́n ṣìnà wọ́n ráre wọn àmójú ọ̀nà fàlàyé ṣẹ̀tẹ̀ ọ̀nà ṣẹ̀bílà wọn ò lila sẹ́wọ̀n nígbà míì èèyàn á máa sí náà tí yọ́ sájà rabaraba yọ́ padà gẹ́ẹ̀tì kí ni ojú ọ̀nà ọlọ́run ni wọn ò tiẹ̀ lé gẹ́ẹ̀tì ojú ọ̀nà wọn ò lé gẹ́ẹ̀tì ojú ọ̀nà torí wípé wọ́n mọ̀ bí wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé ṣe ni káwọn èèyàn ọmọ bá àṣewọ̀tọ́ ọba máwọn àfẹ́ ẹni ọlọ́ ọwá ń sọ fáwọn àwọn àgùntàn Ísírẹ́lì àwọn gọ̀rìgọ̀rì yúù àwọn tí wọn ò ní làákàyè lórí tí wọ́n ń tẹ̀lé ọ ọwá ń sọ fún wọn pé sórí àfẹ́ ilé ẹ mọ̀pẹ̀ wá sí ẹ̀ àfẹ́ ilé ẹ oníbídà ni àfẹ́ ilé ẹlẹ́gbẹ́ ni àfẹ́ ilé ọmọ kínní kan ọwá mú àwọn èèyàn ọwá ń sọ rádaràda nípa wọn rádaràda tó ń sọ nípa wọn yẹn tó ọba lọ tún bá àbẹ́lú olùjẹni tó ká sí pé kéde yóò sínà ó yà bí òye látara pọ̀ wá sínà kìí ṣe pò sínà nìkan fàlàyà stàdé ó tó ní bá sójú ọ̀nà má fi kú ọlọ́run ọgbà ọmọ ìyá wa sìnà ọlọ́run bá ní dáwọn padà sójú ọ̀nà ọba náà ò láéláé ní ìparí أئنا لمبعوثون خلقا جديدا àyà forty nine tá ti ní ká dúró òun ládé yìí ìdẹ̀ náà láti dúró ọlọ́run láwọn akẹfẹ́rí àwọn aláìgbàgbọ́ yìí àwọn tí wọ́n ń fà nábì lórúkọ tí èyí ṣe tiẹ̀ wọ́n máa wá sọ lẹ́nu wọn pé àìdá kò na ìlọ ọmọ torí pé wọ́n tako àjíǹde wọ́n rò pé táwọn bá ti kú kò sájíǹde kankan sẹ́yìn kọ́ lọ́wọ́ bá ti sọ́ńbì pé àwọn tí wọn ò gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ wọ́n ti wá rò pé nínú Suratul Waqi'a wọ́n ní àìdá mítínà wàkúnná tùrọ́bà wà ìdọ́ọ́mà àìnà làmùbẹ̀rùfò ti Suratul Waqi'a nìyẹn pé àìdá mítínà àsáwọn náà gbà pé àwọn ò kú ṣùgbọ́n wọn àgbà pé lẹ́yìn ikú àjíǹde ń bẹ bí wọ́n ti ní pọ́blẹ́mù nìyẹn wọ́n ní àyè dá mítínà tá a bá ti kú wà kú náà tù rọ́ọ̀bà wọ́n gbà páwọn òtún di yèèpẹ̀ torí wọ́n fojú ráwọn òkú wọn míì tí wọ́n wú sàárè wọn tán ti di yèèpẹ̀ wà kú náà awá di yèèpẹ̀ sótìyé àyínà làmàbí ọ̀hún ṣé wọ́n wàá gbé wa dìde it's not possible kán gbé wa dìde ọlọ́run bá wá ń sọ fún wọn pé àwọn bàbá wọn jó òní sì bá wa láàgbé wọn dìde tó wá rí bẹ́ẹ̀ wá kọ́ọ́lù wọ́n wá ń sọ lẹ́nu wọn pé àìdá kò náà ìdọ̀ ọmọ wọn wá rò fata inna lamab'uthuna khalqan jadida. pé tá a bá ti wá kú tá a ti déegun wàrúfáátá àti jẹrà wàrúfáátá àti kẹfún wàrúfáátá àdánwò mọ́ wàrúfáátá àti dìdàkudà nínú sàárè àyínná làmàbẹ̀ òfúnà ṣé wọn ò tó wá gbé wa dìde kọ́ńjẹ̀ dídá ní ẹ̀dá míì táàtún máa ṣẹ̀mí ayé ọ̀tún ọ̀tàkù làákàyè wọn àṣekèfèrí wọn ò nígbàgbọ́ nínú àjínde àwa tá a jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ káwọ́ ó gbà èsì tọ́lọ́ wọn bá wá fún wọn nínú súrà wákẹ́à òun nìyẹn bóun tóun gbé bàbá bàbá wọn dìde òun ó gbé wọn dìde níbi ọlọ́run bá wá sọ fún wọn pé kúlkúnú ìjà rọ̀tán áwùhàdídà sẹ́ẹ̀rí tó bá wù yẹn yẹn kèsè rí ẹ lọ di òkúta gbogbo alamọ̀ òkúta le awọ́hà dídá òkúta tó lè mọ́ ó lè mọ́ sọ́ǹgì tó ẹ lọ di irin awọ́kọ́lùkọ́ mímọ́ yẹ́kíbúrú fi èso lóore tẹ́ ẹ bá tún mọ nǹkan míì tẹ́ ẹ mọ̀ pé ńlọ lágbára jù ńlọ tún jù lẹ́mìí yín ẹ lọ fàṣàyẹ̀kú na máa ń yọ̀ ayé dùnà wọ́n máa wá sọ pé ta ni yóò dáhùn padà kùlìlẹ̀dí fatọ́rọ̀ kó wà sọ fún wọn dá wọn kó ti ń jọ tinú tó lè wá kíá ṣé sí tó mú yín wá ṣé ní nira nígbà wà kó sọ báwọn fún wọn àbẹ́ bá sọ fún wọn báwọn fàṣàyúnigì ìdúró náà ilé wá wọ́n máa wá mìírí báyìí wàyẹ̀ kú lúnà màtáwù wọ́n nígbà wo gan ni tí wà nábì ń sọ kó láàásà àyẹ̀kọ́ náà sọ fún wọn pé jọ̀ọ́ gbèǹde àlìkìyámọ̀ tẹ ní òsì yẹn ó ti súnmọ́ jàmá ńlá fi wá parí ẹ̀ pé máa ń tà kọ̀dẹ̀kọ́ mọ́tì tù ú ẹni tó bá ti kú ọjọ́ gbèǹde tiẹ̀ ti tó nìyẹn ọlọ́mọdé á ti kú báyìí ẹ̀já máa múra á gbèǹde khulasatul qawli nìyẹn subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin